ọdún yìí ọdún tó tó ṣèyàn ní kàyéfì ni ó jẹ́ ká rí pé dájúdájú gbogbo iṣẹ́ tá à ń ṣe tá a mọ̀ ṣe mo níléèwé mo ń ṣiṣẹ́ lọ́fíìsì ìyẹn ní kọ́kọ́ ló yàn because nínú ọdún yìí àti ìṣẹ̀lẹ̀ òjijì bẹ́ẹ̀ sí ń ṣẹlẹ̀ tí àrùn tá tí òye tí òye kọ̀ọ̀kan nu wa tó dé gbogbo àjòkòlé àbẹ̀rẹ̀ sí ń wọra lójú àti ìyàwó àtọmọ àtàwọn òbí wa àwọn àwọn pé kí la tún lè ṣe o lẹ́yìn iṣẹ́ tá a ti ń ṣe tá à ń jí lójúmọ́ tá à ń lọ tá à ń padà tá à lè rí lọ mọ́ pé kí la tún lè ṣe láti fi gbáradì nǹkan kan tó dẹ̀ ṣe kàyéfì tó ta sí mi lọ́kàn pé à ọgbẹ́ni yìí o máa o máa ń raṣọ fáwọn ọmọ ẹ̀ tí bá dẹ̀ sá sórí àwọn àwọn nǹkan mèémèé tá à ń lò ń sìn Instagram WhatsApp àwọn ọmọ máa bèrè ọgbẹ́ni aṣọ yìí máa fáyìn ni o mo láìkí ẹ̀wù yìí o pémi náà ra ṣòkòtò yìí ibo ló ti gẹ̀ẹ́tì ẹ̀ wọ́n á mú mi lọ sọ́jà làákà lọ ra irú nǹkan báyìí wọ́n á rò pé ah, kí ni mo lè ṣe tó máa mọ́wọ́ yá tí ò nídìí owó pọ̀ láti fi bẹ̀rẹ̀ ọdún yìí jẹ́ kí ọmọ dàjú pé bá a ṣe ń ṣe tì tá à ń mu kọ́ ló máa lọ aláti ní èrò ọkàn jinlẹ̀ dáadáa pé ah báwo la ṣe lè ṣe tí ó tó máa yọ̀ sí bá a ṣe ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ nǹkan òun la lè lò láti jẹ́ kó jẹ́ kí iṣẹ́ náà yá nǹkan òun la lè lò láti jẹ́ kéèyàn tètè rí wa nǹkan òun la lè lò láti jẹ́ kéèyàn tètè mọ̀ wa láì má jẹ́ pé a fúnra gan lọ yọjú sí ẹni tó fẹ́ mọ̀ ẹ́ tàbí ẹni tó fẹ́ bá a ṣe pọ̀ tàbí ẹni tó bá a ṣiṣẹ́ aláti mọ̀ dájú wípé nǹkan tá à ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó wá tó rọ́nà lọ aláti wá ọ̀nà míì àbáyọ ọ̀nà àbáyọ yẹn kẹ̀dẹ̀ rí ó máa pín sí ọ̀nà méjì ọ̀nà méjì wípé dájú alákọ̀ọ́kọ́ mẹ́rin pé a lè lọ láti ilé sílé máa kiri nǹkan mọ́ ìkejì ni pé báwo lèèyàn ṣe lè ṣe é tẹ́ pé even nǹkan tó fẹ́ máa kiri ó iye ẹ̀ kò ní ìdíwọ́ nítorí àwọn èèyàn tó wà ń sìn everybody ló ń ṣọ́wọ́ ná nǹkan méjì ni báwo ni o kò ṣe ní wọ́n jù fáwọn èèyàn láti bá yín lówó pọ̀ báwo lè lèèyàn ṣe lè tètè jẹ́ kó dé ọ̀dọ̀ àwọn téèyàn fẹ́ kó dé èyí tó jùlọ ni mo ti kọ́ ní ọdún yìí ní sùúrù lórí ọ̀rọ̀ ajé ìgbà míì wà wàá ṣe ṣe wàá sapá wàá sapá wàá sà wàá fà wàá kì nǹkan kan ò ní jábọ́ ní tiẹ̀ ṣùgbọ́n èèyàn míì pé kó wá da ọgbọ́ ẹ̀nù ó tún wọ̀n dájú sí mi lọ́dún yìí pé sùúrù yẹn ó pín sọ́nà púpọ̀ sùúrù fún ara ẹ̀ fúnra ẹ̀ gan ṣùgbọ́n because ìwọ oníkálukú àṣẹ mm, bá a ṣe jẹ́ èèyàn ọ̀tọ̀ọ̀tọ̀ ó yẹ ká máa bára rò pé à báwo ni mo ṣe ń ṣe sẹ́ni làkejì mi tí ó máa affect ẹ̀ tàbí tó ò ní jẹ́ ìdíwọ́ fún so sùúrù gangan ni nǹkan tó ta sọ́kàn mi gan jù lọ́dọ̀ yìí ẹ̀ ń gbọ́dọ̀ ní sùúrù gan ni torí ẹ̀kọ́ gbóná ó fẹ́ sùúrù ni èèyàn gbọ́dọ̀ nífẹ̀ẹ́ gbogbo àwọn tí èèyàn bá ń bá ṣe ní ayé láti lé ní o ìta ní o àwọn ọmọ wa ní o àwọn òbí wa ní o àwọn ìyàwó wa ní o èèyàn gbọ́dọ̀ nífẹ̀ẹ́ wọn èèyàn gbọ́dọ̀ fìfẹ́ yìí dẹ̀ hàn nínú bí èèyàn ṣe ń bá wọn gbé bí èèyàn ṣe ń bá wọn lò bí èèyàn ṣe máa help ara wọn ẹlòmíì máa ní àwọn ò lè báyà òun ṣiṣẹ́ ò lè báyà àwọn ẹ̀fọ́ ṣùgbọ́n olùrànlọ́wọ́ la jẹ́ síra wa èèyàn kankan ò jẹ́ ọ̀gá lórí ẹnì kejì bí a ṣe pé kájọ fà ló ń gbẹ́rù dórí èèyàn kan ò lè dá ṣe àwùjọ èèyàn ló ń tọ̀mọ̀ èèyàn dẹ̀ gbọ́dọ̀ èèyàn dẹ̀ gbọ́dọ̀ ṣọ́ra kí okùn ẹbí má tọwọ́ ẹni hàn oníkálukú já nítorí pé òun sáré kíràkátà kéèyàn lè jẹun kókun ọ̀rẹ́ náà má jà nítorí òun sáré kíràkátà pípé ilé ayé yìí èèyàn kan ò lè dá ṣe ó rẹ̀ lè sọ pé ó fẹ́ bá gbogbo àwọn tó bá wà around ẹ kò fẹ́ bá wọn jà sùúrù òun ló jùlọ ní gbogbo nǹkan tí èèyàn bá máa ṣe pọ̀ èèyàn gbọ́dọ̀ gbẹ̀gẹ̀ ní sùúrù yẹn gan-an èèyàn lẹ́tì máa sọ̀rọ̀ tútù ọ̀rọ̀ gbígbóná ń dá wàhálà lẹ́nu. èyí tó kọ́ mi lọ́kàn jù ni àwọn mọ̀lẹ́bí màmá mi tó ṣaláìsí àbúrò màmá mi ṣaláìsí lọ́dún yìí ó jẹ́ kí n rí dájú wípé ilé ayé yìí kò sí nǹkan kan bẹ́ẹ̀ o afẹ́ digbá afẹ́ dàwó asán náà ni gbogbo ẹ̀ ṣùgbọ́n èyí tó múnú mi dùn jù ní ayé yìí ni pé mo mo mo bímọ kẹta lọ́dún yìí ìyẹn kẹ̀dẹ̀ rí ó fún mi ní pé ah ìrírí ayé bó ṣe ń wá náà ló ṣe ń lọ àwọn kan la bí lọ́dún yìí àwọn kan ló ti lọ nǹkan tó múnú mi dùn jù lọ́dún yìí lọ́mọ mi tí tó wá sáyé lọ́dún yìí. orúkọ mi ni Afọlábí Àdìgún olùdásílẹ̀ Boys and Colours ní ọdún yìí ní tí mo ṣẹ̀ bá yín sọ tán ní gbogbo ìrírí ayé tí mo kọ́ ní ọdún 2020 kí àlàáfíà máa bẹ pẹ̀lú gbogbo wa o.